so lóyè bá sì ti ń ronú ìdàgbàsókè fún rẹ dájúdájú ọlọ́run á ràn lọ́wọ́ láti ní ìdàgbàsókè. orúkọ mi ni alájà amira aminat òde ọmọdémiládé olúwa pẹ̀lú mi orúkọ pọ̀ mama awal mama abibala mama nafisat obìnrin. ah ó dáa gan o nǹkan dáadáa náà ṣe kọ́ lóun kò fi àlùbáríkà tó pọ̀ sí ni kudos to you all my fans nílẹ̀ yàtí lókè òkun ìfẹ́ tẹ́ ń fún wa kò ní di ìbàjẹ́ o ọ̀nà gbàrí ṣe yín kò ní dí. ọlọ́kadà tí o. lójú ti tiẹ̀ tí o. tí ò sọ̀rọ̀ sí. tí o lè sọ̀rọ̀ sí. ìtí ọmọ gùn náà ní gbòǹkò ní gbòǹkò àlùbáríkà. yẹ́sẹ̀ òyìnbẹ̀ òhù. ọlọ́kadà tí ń jiyàn gbé ìtí ọmọ gùn náà ní gbòǹkò ní gbòǹkò àlùbáríkà yìí. yẹ́sẹ̀ òyìnbẹ̀ òhù. ọlọ́kadà tí ń bẹ̀gbẹ́ jẹ́ ìtí ọmọ gùn náà ló gbòǹkò ní gbòǹkò àlùbáríkà yìí. yẹ́sẹ̀ òyìnbẹ̀ òhù. kàkẹ́ ọ̀sùn ọ̀nbọ̀kadà ọ̀tún jalè ọba bá yàn gbẹrù ọ̀yọ̀ kọ́rọ́ òtù sá lọ níjó tí ń gbé náà ní sè kí ló dà kí ló dà nǹkan ọmọ sẹ́yìn ló ń ṣe onígun àlùbáríkà yé ni. yẹ́nsẹ́ ọ̀yọ́ bẹ̀ ọ̀hún. ẹlòmíì kò yẹ rí ọ̀kadà wáyé nù yìí kádàrá ti débẹ̀ kọ́lọ̀ fẹ́ fi dẹ́wò ọlọ́run fẹ́ paasi. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين رب زدني علما وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين الشمس والبدر إوانا أولمك من آيات قدرته والبر والبحر فيض من خطاياه الطير شبأه الله ولي واشو والواش مجد والموج كبر والهوت نجاء والنمل تحت الصخور سمي قدس والنهل يأتف حمدا في خلايا والناس يعرفون جهرا فيسترهم ولا والعبد ينسى وربي ليس ينسى والعبد ينسى وربي ليس ينسى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم آمين àsàlátù alákọ̀ọ́kọ́ la ṣe yìí. nírọ̀rùn ló sì bá dé bàbá. a sì tún ra wọn ọlọ́kadà tí wọ́n tún rìn káàkiri. wọn á ní rìn kí ọ̀kadà èjòkó lójú kan tẹ́lẹ̀ wọ́n á yí kí ayé náà ni. àwọn tó sì wá ń jòkó pẹ̀lú wa ń bí ẹ wí tẹ̀lé mi pé allahumma salli. allahumma salli. ala sayyidina muhammadin. ala sayyidina muhammadin. wa ala alihi wa sahabihi wa sallim. wa ala alihi wa sahabihi wa sallim. asalatu di méjì. nírọ̀rùn baba. ẹlẹ́kẹta allahumma salli. allahumma salli. ala sayyidina muhammadin. ala sayyidina muhammadin. wa ala alihi wa sahabihi wa sallim. wa ala alihi wa sahabihi wa sallim. àmín. àmín àmín. gbogbo ẹni tọrọ rẹ bá kángun sí kó dúpẹ́ kó pa alhamdulilayi. alhamdulilayi. ẹni ọpẹ́ bá mọ lára dáadáa kó pa alhamdulilayi. alhamdulilayi. abawa sheikh abdulsalam sakaki. adamalahu hayata. afisa ulo. àwọn ni former deputy national missioner fún abba muhammad. ìgbà kan lọ́bí òréré. Hmm. bẹ́ẹ̀ni. lábẹ́ afa jamiu wọn wà nísìnyí. bẹ́ẹ̀ni lágbára ọlọ́run afa jamiu ni ó pàṣẹ báyìí. <laughs> pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti kúrẹ́sì. Ọlọ́run bá ṣe dáadáa fún yín sì jìbọn. Àmín. Láwọn àfa lọ́dọ̀ Ọlọ́run. Àmín. Afa àwa Òṣòyẹmí Abdulrahufi. Hmm. Ọlọ́run ọbẹ̀ àbùkátà tiẹ̀ náà. Àmín. Insha Allah. Àmín. Mo kí pírẹsidẹ́ǹtì ẹgbẹ́ ọlọ́kadà àbí pírẹsidẹ́ǹtì Hasbunallah. Ṣé wọ́n bẹ̀ ń jòkó yàbí? Pírẹsidẹ́ǹtì Hasbunallah. Kó ló ti wọlé lọ? Yóò náà dáa. Pírẹsidẹ́ǹtì Hasbunallah. All alright àwọn náà wọ́n pè wá lónìí àbí ẹ jókòó lẹ̀ ọ̀bùkárí gbọ́dọ̀ fáìsì akọ̀wé tẹ́sọ́ra àti gbogbo àwọn ọmọ ẹgbẹ́ látòkè gílẹ̀ aṣèlè yọ̀ọ̀dà ó sì dùn mẹ́ta fẹ́lẹ́ ìdágbére fáyé ọlọ́ àmín mo wá kí gbogbo àwọn ẹgbẹ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó wà ń bí tẹ̀ǹtọ́ wá kí bàbá ẹgbẹ́ gangan fún rẹ̀ àtìyẹ́ ẹgbẹ́ hasbunallah ọlọ́run ní jẹ́ mi padà sí ibú o. àmín. láti rí ẹni tí ń sojú táyé ọlọ́sẹ̀ níyà yìí nàmbà tù ó ti lọ ni. nàmbà tù táyé ọlọ́sẹ̀ nù. ẹnu akẹ́ni ká kí o sí jòkó náà ni ọlọ́run ó ṣàlékún gbàdúrà. àmín. àwọn wọ̀nyí wọ́n ti já lu owó dáadáa ẹ sì máa jálù náà ní pẹ̀lú òkè ọ̀rọ̀. amiina. owó sì máa jálù ẹ̀yin náà. àmín. ẹ máa jálù ayé ẹ̀yin àtowó. masha allah. àgbákò ní jálù ẹ̀yin náà ní jálù àgbákò. àmín. làwọn afa lọ́dọ̀ Ọlọ́run. àmín. gbogbo àwọn tẹ́ ẹ pè níjòkó yìí àwọn alága òní gbogbo àwọn tọ̀ àwọn kó lọ́ńtà ní gbogbo yẹ́yìn tẹ wá dá àwọn ọmọ wọ̀nyí lóhùn tẹ bójú ọ̀darí tiwọn gbígbàdúrà tó nira tán ọ̀làbàṣẹ́ dédé yín o. àmín. àmín. gbogbo àwọn branches tọ́jú tọ́lọ́kadà tó wà níbí gbogbo wa náà la kí inú yóò máa dùn pẹ̀lú ògbó ọlọ́run. àmín. ọlọ́run fẹ́ àlùbáríkà ṣiṣẹ́ yín jọba yìí lọ. àmín. ọlọ́run àfa lọ́dọ̀ ọlọ́run. àmín. ọlọ́run gba lékè tí ń sẹ̀rẹ̀ lọ́wọ́ náà gbà yìí. àmín àmín. ó náà ní teléko dé. teléko dé yìí ọlọ́run gbé alẹ́ jẹ. ẹ ti ó ti dún ó ti dọdọọdún. bẹ́ẹ̀ni òru ọdọọdún ni kẹ̀kẹ́ kọ́ bá wa lójijì. àlè má ṣe. ọba ti di pé bàbá yìí wọn lè epo ò lè mọ wọn. bẹ́ẹ̀ni ní December. ní December. bẹ́ẹ̀ni epo ò lè mọ wọn. ní December yìí. ẹ ó ti ó ti di nǹkan tí ò tí ò pa mọ́mọ́. ẹ̀kejì bàbá yìí a lè má gbọ́ pa o bu pa pu pupi pa ọdún pu ọdún pa pu ni. ọdún pu ni. èyí sọ ọdún kẹtì máa wá pẹ̀lẹ́pẹ̀lẹ́. pa pu pàpà bò bò. òun lọ́dún yìí máa rìn pẹ̀lú December ni. ẹlẹ́kẹta oṣù àbá yìí àsìkò kan tí gbogbo àwọn mùsùlùmí àtàwọn àfà kan máa ń kọjá yìí wọ́n síwájú Ọlọ́run látara pétọ̀ ọdún yìí o ọba ti lè dé àbẹ̀ẹ̀kọ́ ọdún tá a máa ń jẹ gbogbo ẹ̀ pọ̀ ni wọ́n máa jẹ pọ̀ ẹbọ tó hàn jíjẹ ìtọpamọ́ jíjẹ ẹbọ eríta ẹbọ nulẹ ẹbọ jọsán. abẹ́rẹ́ gbọ́n alásàlátù ń ta àjùdí ẹlẹ́bọ jíjẹ níran yìí wọn kọ̀ọ̀kan ẹgbẹ́ ẹ̀gọ́ náfìlà tọ́lọ́wọ̀n ní gbà wọ́n bá sí lọ́ra yìí àwọn àdúrà tọ́lọ́wọ̀n ní lọ́wọ́ sí wọ́n bá sí lọ́ra yìí ó ti di bárakú oṣù kẹrin táwọn àfáà máa fi lu jìbìtì ìyá tí ń jẹ ọbọ lọ́dún yìí kọ́ mọ́bọ̀ ọdún ọdún tí ń bọ̀ ah. òsì ọdún yìí kọ́ mọ́bọ̀ ọdún ọdún tí ń bọ̀ wá bọ̀ ọlẹ̀ kó bá bọ̀ ọlẹ̀ wọn làwọn ó gbé ọmọ àgbẹ̀ kú wọn ti bọ̀ ọlẹ̀ fún wọn lálẹ́ àná ní sàwọn àfàtọ̀ ń ti gbé gbogbo ìyá ara yẹ ti bọ̀ ọlẹ̀ fún wọn wọn lọ àtìyàwó àtàwọn ọmọ àfáà yìí ẹ má jà ń púpọ̀ àti àwọn jàmáà ni. kí wọn ni. ọlọ́wọ́n bá gbàdúrà gbogbo yín o. àmín. náà wà fún alọ́dọ̀ ọlọ́wọ́. àmín. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuhu. àwọn àfáà tó kọ́ wa lálùkọ́ ẹ̀. Eh. àwọn náà lọ̀rọ̀ kan bàbá. àwọn bàbá tó kọ́ wa ní ìlìmí. àwọn àfáà tó yọ wá kó ní àjọpọ̀ yìí. wọ́n ní bọ́lá wọn gbàgbé lórí kádàrá. wọ́n jẹ́ wa pàjùkú náà mi. àmọ́ ń tọ́ ọkọ lé wọn lórí. ọ̀fọ̀ wa sànìrọ̀ lè pè wá lábẹ́ kó wá sọ̀rọ̀. wàhálà ìjọ yọrí lórí wọn. wàhálà jẹ́ àgbà àtàwọn tó bí wọn. babalági igi àtàwọn tó bí wọn. baba àgbàlagbà jẹ àtàwọn tó bí wọn. àfa àgbà tajulẹ̀ adabi àfa àgbà tajulẹ̀ mọ́mìnì àfa àgbà tajulẹ̀ àrífínà àfa àgbàtàjì lèmọ́ntàkínà bàbá òun wàṣẹ àgbáyé bẹ́ẹ̀ bàbá wa alábìkà bẹ́ẹ̀ ṣẹ́wà alimi àfa àbí gọ́ọ̀rẹ̀ wọn bẹ́ẹ̀ bàbá wa gbàdẹ̀mbọ́ wọn bẹ́ẹ̀ àfa wa sunara bẹ́ẹ̀ bàbá wa tẹ́rẹ́ àfa àdé ayùn rẹ̀ bàbá wa basaru àdáńgbá alábìdó kìlìlì àfọwọ́n kíjèpá àfọwọ́n olóṣù àfọwọ́n òde bàbá àta àfa àbánu àfọwọ́n olúkodó bàbá wa lálórí bàbá wa níta mẹ́rin wọn bẹ́ẹ̀ àfa gbàǹgbà kátà àfa àlẹ́ arúgbó àfẹ́ ẹlẹ́hàá àfa àlókè èbó wọn bẹ́ẹ̀ àfa àdéwọlé bẹ́ẹ̀ bàbá wa gbà Allahu Akbar afáǹdí ọ̀pẹ afáǹdí tàdá afọ́nbàǹtẹ́ afáǹdí ọ̀dán bàbá wa darabi dára bíi mọ́làǹbùbí afáwọn kòmórí ń kàràtú afáwọn alágàka afáwọn káàtìbí àti kùtìbí afáwọn sàlátì afáwọn fàtàràgbá afáwọn <clears throat> sọlágbẹrú òkè súnà gbogbo yìí wọn bẹ bàbá kiri ọmọ náà bẹ́ẹ̀ bàbá wa gbà nísàlẹ̀ kòtò sàlẹ̀ jẹ̀rà sàlẹ̀ àkànní sàlẹ̀ àṣà sàlẹ̀ kókò sàlẹ̀ gbóníyàn ọba àgbà gbódòfù sọ́tàfù màlẹ́fù kótìjìfù nùwàkófù yèrèfù gbogbo yìí wọn bẹ́ẹ̀ ọlọ́run bá tó gbọ́n gbà. àmín. àníkọ́lọ́ mọ̀ọ́sẹ̀ wá ní tàǹbólò. ní tàǹbólò. ẹni tí ọmọ ẹbí ìyá bèlè àná. bèlè àná. ní tàǹbólò bá gbà sọ yóò tún gbà pátá. ọlọ́run ló ṣe wọ́n nígbìn ní gbìyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ wọn lọ́rùn jù ká gbìn sùn gẹ́gẹ́ lọ. Béhùn rẹ̀ jáwọ́ lè ṣe bẹ́ẹ̀ kò ní bàgùdà jáwọ́ lè kó lè dùnyàn bọ́mọ níyàn jáwọ́ lè wọ́n ló gbọ́ bí ọlọ́run ló ṣe wọ́n ní gbìyàn sójú àná Muhammadu ọ̀rọ̀ Ọlọ́run jù ká gbìsùn gbẹ̀gẹ̀ lọ. Ọlọ́run má ṣe wá gẹ́gẹ́ bí ẹyẹ. Torí pé ẹyẹ ò lẹ́sàn tí ó san ìyá rẹ̀ kódà gbà kó lọ sóhun lẹ́sàn. Ọlọ́run ló ṣe wọ́n ní gbìnìgbìnì ká gbìyàn sójú àná Muhammadu. jésù gbẹ̀ngẹ̀ lọ. Bẹ́ẹ̀ rẹ̀ jẹun tán, àṣẹ̀nà mìíràn mìíràn mìíràn àṣẹ̀nà mìíràn bàdí ẹ jẹun tán, àfẹnùnù lẹ̀ ọlọ́run máa ṣe wá láláyé mọ́. ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini kábíyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ wọn lọ́rùn ju kábíyèsí gbẹ̀ngàn. Israẹli ṣe rere nílé ayé Ádámà ṣe rere nílé ayé Ábúwákì ṣe rere nílé ayé Lọ́ọ̀tì tí lọ́tà àbọ̀ ti bọ̀ gbogbo ẹ̀ ló sì yọ lára àwọn ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini ká gbìyànjú sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ ṣùgbẹ́ngàn lọ. ẹni bá lówó tí ń fi ń tọrẹ. a ó bẹ̀bẹ̀ kó owó ọ̀hún sì máa pọ̀ sí ahun tí ó bá lè ná bó bá lè tán. ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini kágbìyànjú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ ìsúgbẹ́gẹ́ lọ. Gbowó lọ́wọ́ ahun. Kàrún náà ọmọ àlè ọ̀tọ́jú ìyá pẹ̀lú bàbá bọ́mà lè fẹ́ mú kọ́ kò ní ra kúlì. ọlọ́run ló ṣe wọ́n ní gbìnìgbìnì kàgbìyàn sójú ọ̀nà Muhammadu. ọ̀rọ̀ wọn lọ́rùn jù kàgbìn sùgbẹ́gẹ́ lọ. gbogbo ohun tó ṣe mí tó ti ré kọjá àwọn ọ̀rọ̀ tí ń dórí ẹ̀dá kodo kò ní kúlẹ̀ ìmọ̀ bolúwa ọlọ́run ló ṣe wọ́n. kúlù wà láò dídì kan àwọn àbá ni wọ́n ní o ẹni bá ké tó bá da tẹ̀ ní oṣù nígbà tí wọ́n ju ọlọ́run ọ̀tún ké ọ̀tún gẹ̀ ọ̀tún yọnu ọlọ́run àánú ọlọ́run àfẹ́rẹ́jìn ọ̀rẹ́ yẹn àfa ẹ lọ fọ kabalẹ̀ ìbẹ́lẹ́wọ̀n dúró tẹ̀ yín ò ní bàjẹ́ ọlọ́run bá fi kún fún wa. bisimilahi rahmanir rahim kul huwallahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad àmín. ayé nígbà. ọlọ́run mọ́sàájà sọ dáadáa. àmín. ayé nígbà. ayé nígbà. sẹ́yìn Ali jókòó lẹ̀ ń jọ kan. karramallahu wajahu. àmín. qila lil imam Ali yìí wọ́n bá ń sọ fún un pé ìwọ àlí wọ́n ń sọ fún ìmámù àlí. wọ́n ń sọ fún bẹ́ẹ̀. ó fún kọ́là lílì ìmámù àlí yìí. ayakumullah. Ama kíílà lọ́ba wa which is majihulu nìyẹn ẹ̀rọ kẹfẹ́ rí jèmí kí wọ́n lọ́ba yìí. akérèmọ kọmọlì kẹrin. ẹni tó bá a sọ̀rọ̀ njọ́nà unmentionable hmm. mentionable ọ̀tọ̀ unmentionable ló fi wá ní kíílà lil imam ali wọ́n sọ fún imam ali kàmsọ̀dín kìlak kàmsọ̀dín kìlak ọ̀rẹ́ mélòó ló ní. ọ̀rẹ́ mélòó ló ní ìrẹ́ àlí. ìrẹ́ àlí. ọ̀rẹ́ mélòó gan lọ́rẹ́ rẹ jẹ́ ká mọ̀ wọn. afayi baba fakọ́ọ̀lá ọba dá wọn lóhùn. la adiri le àná. èmi ọ̀dá wọn mọ̀ báyìí o. aa ah, ìmọ̀ iye ọ̀rẹ́ tí mo ní báyìí. ní báyìí o mo sì wà lọ́wọ́ ìmọ̀ iye ọ̀rẹ́ tí mo ní báyìí. ní ilé mọ wọn. kí ló dé ẹ̀rọ kan àròyé pọ̀ o. talẹ́lẹ́ yìí ń àròyé pọ̀ la adiri ana. ó ní mi ò mọ báyìí o. ẹ lè mọ iye ọ̀rẹ́ tí mo ní báyìí. lè ana dúnìyà mọ̀kìbélà tún ní aláyà. lè ana dúnìyà mọ̀kìbélà tún ní aláyà. torí pé ayé ń bẹ lọ́wọ́ mi. akramakumullah. èmi ni alága báyìí. èmi ni siamanu báyìí. èmi ni pírẹsidẹ̀ntì báyìí. èmi ni sínítọ̀ báyìí. èmi ni ọ̀nàrẹ́bù báyìí. èmi ni magají báyìí. èmi ni baálẹ̀ báyìí. èmi ni balógun báyìí. èmi ni lọ́ba báyìí èmi ni president báyìí eh. àbá yìí èmi ni governor báyìí èmi ni ìmáàmù báyìí èmi ni mufasiru báyìí èmi ni aláṣẹ ẹgbẹ́ àbáláṣẹ ilé báyìí oh, oh. lẹ anna dunuya mọ kibela tún ní aláya ẹ sọ kálukú ẹ láyé nígbà ni o. Allah ayé nígbà o yìí ọlá yé ń bẹ mi nísìnyí ìlémọye ọ̀rẹ́ tí mo ní. wàfáì wà nọ́ọ̀sù kò lò hàn asidikọ́ yìí. wà nọ́ọ̀sù kò oh, àfáì kò lò hàn asidikọ́ yìí. àfáì gbogbo èèyàn lọ́rẹ́ mi lásìkò yìí. gbogbo èèyàn ní ń bà lọ́wọ́ hmm. ẹ sọ fún gbogbo adarí ilé adarí ìlú adarí ẹgbẹ́ hmm. adarí ìjọ adarí ẹ̀sìn hmm. ẹ̀sán ẹni kálukú ní fẹ́ wọn àfáà yìí ọkùnrin ń fẹ́ yín obìnrin ń fẹ́ yín olówó ń fẹ́ yín tálíkà ń fẹ́ yín ẹni ọ̀nà ẹ̀rọ tọrọ ń fẹ́ yín ẹni tẹnu rẹ̀ tọrọ ń fẹ́ yín ẹni ọ̀bù kàtà yín ń fẹ́ ẹni tí ń bínú yín ń fẹ́ ẹni tó fẹ́ kẹ́ pé láyé ń fẹ́ ẹni tí ń fẹ́ kẹ́ kú kíá ń fẹ́ yín. Allah. ọ oh, àfa yìí baba gbogbo èèyàn ní fẹ́ràn yín báyìí ní àlọ́ rẹ̀ o wa ìnàmà àárífù dàlíkà ìzá àdìbàrà ti àní ó oh, àfa yìí. àkàràmọ̀ kọ́mọlẹ̀ kẹrí. Ali ni n kọ́ padà dẹni tí n bá ń fẹ́ràn mi ma nígbà tí mo bá sọ̀kalẹ̀ àbí nígbà tí ayé bá kú lọ́wọ́ mi. nígbà mo bá gbà sẹ́lẹ̀ fẹ́ lómi. táyé bá yí padà ìgbà kú lọ́dọ̀ mi ọbọ̀ bò mí. Oh, àfa yìí aṣáájú òní ìwọ kọ́ńtàná. Hmm. bàbá oṣù yẹn mẹ́mọ́ wulẹ̀. bàbá àdàrà wúfì bọ́sí bí àgàtọ̀ káfọ́ ojú kùtù èmi. àìsàn níbẹ̀ ẹ̀yìn mi gídà mi ní inú ẹ̀jẹ̀ kú dáadáa àtisàdúrà àti kíyìn àti sàdúrà yìí yòókù ẹ tó dé ẹ bẹ ti yòókù nílẹ̀ àgbà ẹ sì bá kí kíyìn bẹ ẹ ní ma padà síbu láyé ẹ kú àlejò wa àná ẹ kú gbogbo gbà ayé nígbà o ẹ sọ gbogbo aṣáájú jọ aṣáájú ẹgbẹ́ aṣáájú ẹsìn àfa yìí ọ padà mọ bó o ti mọ nígbà táyé bá yí padà ní tí wọ́n fi ń bùkátà lè pàfùwàfùwà bọ́lọ̀ bá gbà fẹ́ lómi. bọ́ bá gbà fẹ́ lómi ẹ sọ fún gómìnà ni wọ́n padà gbá fẹ́lòmíì. wọ́n padà gbá fẹ́lòmíì. sẹ́nẹ́tọ̀ ó gbà fẹ́lòmíì. chairman wọ́n gbà fẹ́lòmíì. àfáà yìí ọ̀nàrẹ́bù ó gbà lọ́wọ́ rẹ fẹ́lòmíì. pírẹsidẹ́ǹtì wọ́n gbà lọ́wọ́ rẹ fẹ́lòmíì. pírẹsidẹ́ǹtì ẹgbẹ́ wọ́n gbà lọ́wọ́ rẹ fẹ́lòmíì. alága ẹgbẹ́ wọ́n gbà lọ́wọ́ rẹ fẹ́lòmíì ìmáàmù mọ́sálásí ọlọ́run fẹ́ gbà fẹ́lòmíì. la ilaha yìí àwọn àfihàn wá sí àwákà bẹ̀rẹ̀ wá sí láyé. àwakọ̀ àwọn kan bẹ àwọn kan ti kú àwọn kan bẹ tọ́lọ́ ní ìtayà wọn hmm. a bá wọn lójú ọ̀nà tó kọjá wọn àwọn kan náà ń bọ̀ lẹ́yìn o àwọn kan náà ń bọ̀ lẹ́yìn àbí ẹ̀kọ́ kálukọ́ mà bó ti mà ìzá àdìbàrà ti dúnìyà àfa yìí ìzá àdìbàrà ti dúnìyà nígbà tá yé bá yéyìn padà tó bọ́ bò mí ọ hmm. wà kálukọ́ mà bó ti mà. fọ̀kàyìrúlẹ̀ asidikai fọ̀kàyìrúlẹ̀ asidikai mani akibala iza adibara zamanu ak. akiramakumula. ee afa yi ọ̀rẹ́ tó dájú láyé ọ̀rẹ́ tó dájú mani akibala ẹni bá kọjú sí yẹn tọba dúró tiọ iza adibara zamanu anka ngba afa yi ngba tí baba yí kí kálukú para gẹrẹ wọn ni káyì ẹyẹ lè gbóni lè jẹ tọ́wọ́ àdẹjọ́ kó yọrí. wọ́n dúró tì ọ́. tọ́wọ́ àdìbò ọba léèyàn mọ́tò ọba lémi nìkan ó léèyàn. ó ti tó léèyàn. Allah. bọ́bá lẹ́gbẹ̀rún èèyàn mi la. a ní kọ́ra ń tọrọ jẹ jájọ́ máa tọrọ jẹ. jájọ́ máa hmm. ẹni ọba dúró ńgbà tí bàbá lọ. nígbà bàbá lọ. la ilaha illallah. òun oh, nígbà tí ìgbà lọ. nígbà bàbá bọ́ sọ́dọ̀ ẹlòmíì. òun ṣe kí ni. òun wá dúró. òun wá dúró. òun lọ rẹ. ayé nígbà o fakala dọkítọ́rù mustapha sibai. àfa àti nkọtira nu ẹ̀wọ̀n kọ́lọ́wọ́ mu alábàárẹ̀. ọlọ́run bọ̀ alábàárẹ̀ rẹ̀. àmín. látàfà alẹ́ àṣẹ rẹ̀ masi ah ah kai baba yi ni ko mi bẹ ti bẹ ti gọ yi. ọkùnrin ń gọ bi dúdú yìí. má bọ̀ wá má bọ̀ wá baba náà má bọ̀. àti abiru rẹ. bẹ́ẹ̀ni. ẹ dúró báyìí a b'a fẹ́ security kò ti gbọ̀ bi bá dúró lẹ́yìn mi bọ́sí. dúró lẹ́yìn baba. abiru rẹ. gan ẹ dúró báwọn wàlẹ́ yìí báwọn èyí sì bá kọjá kọ wọn báyìí. ẹ ti gbọ́ isi yẹlẹ yàrá òye butuwa. yìí esi sobi. ẹjọ́ rí ọ̀dà. ọ̀dà naam. ẹ ọ yẹ kẹ fún anìkan jọ security fún atẹ fún wa Ọlọ́run yàn fún wa. Ọlọ́run ti yàn fún wa lọ́wọ́ rẹ. akramakumullah. Hmm. la taf'al asharan la taf'al asharan asharan má ṣe nǹkan mẹ́wàá. naam afa yi. baba. bọ́ọ̀ bá ṣe nǹkan mẹ́wàá fọ́tẹ́sì máa prophetess ma a aṣara etí ìrì ọgbọ mẹ́wàá. etí ìrì ọgbọ mẹ́wàá. ayakumullah. bọ́ ọba ti ṣe gan mẹ́wàá etí ìrì ó sì gbọ́. àfa yìí ayakumullah. prophetess mawu ni ọ̀bájà mọ́fà fúnṣà bàbí yà ń. ayakumullah. ọ̀gbọ́sẹ̀ prophetess ma a aṣara ni. bọ́ ọba yẹn ṣe mẹ́wàá etí ìrì ọgbọ mẹ́wàá. etí ìrì ó sì gbọ́ nǹkan mẹ́wàá kó fòun ti yóò sí. ọgbọ sani. alákọ̀ọ́kọ́ àfa yìí fima la yunika má bẹ́ẹ̀ lù nǹkan tí ọba sùn. má bẹ́ẹ̀ lù tí ọba sojú ẹ̀. ntí ọba kàn ọ́. má bẹ́ẹ̀ lù. má bẹ́ẹ̀ lù. odò tí o sojú rẹ kó má bẹ́ẹ̀ lù kó máa gbé ọ lọ. bàbá yìí bàbá ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ gbẹ́jẹ́ lónìí nù. ìdí ń darú nù kò sí ń bẹ̀ tí wọ́n yẹ sọ̀rọ̀. o sí ń bẹ̀ wọ́n gbé wá fún pé wọ́n ní wọ́n pé. ọba lè túlé ká bàbá yìí bàbá yìí àdáwà bí sínú. ọlọ́run mi ṣàmọ lọkọọrọ lè ká mọ lé. ẹ gbọ́ ṣàmọ wọn níbi òsì bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi báwo lẹ lè sọ. wọn náà fẹ́ fọ ntẹ sọ́ra. ẹ dábìí lóhùn ẹ sọ kí ló ń ṣe. wọn náà fẹ́ fọ lákápò. ẹ Malo ti bẹ̀rẹ̀ sẹ́tíwù dìfẹ̀nsì. bẹ̀tà ló sọ fún mi bẹ́ẹ̀. ṣé bàbá jẹ́ wọ́n gbé ọ lọ. sámọ̀nù ọlọ́run máa fi àmì hàn yín tálẹ̀ yín gan. tájú. ẹ̀yin mélòó. èmi mà ní. ẹ̀yin mélòó lẹ́jọ́ sọ̀rọ̀ yẹn. ṣebí kò lè dáa dé. má bá iwí sí àmọ̀nù ọlọ́run ọba ń gbọ́. ó láìláha ìlú. wà á máa fi náà sí. máa ń la àìbá fi. فلا تسخر بقول أو عشارة. bàbá tó rojọ́ ẹ̀sán ọkà òkè òdìjú ni ọ̀nàrẹ́bù ọwọ́ ara rẹ̀ wọ́n sì kọ́ ọ pèrè ọ̀nàrẹ́bù ọ̀nàrẹ́bù ẹlẹ́jọ́ ó ti wé ọkùnrin yìí. wà á máa fi nọ́ọ̀sì. máa ń lá àìbá fi iyì. àbá yìí ta ni bẹ́ẹ̀ ní ẹ̀ tí ò ní láì fi jẹ. wà á máa fi nọ́ọ̀sì máa ń lá àìbá fi iyì. yìí rí lẹ́yìn tó pé tán máa ń lá àìbá fi ì. kọ́dà àwọn àfihàn wà sí sáà pé tán ni. máa ń lá àìbá fi ì. ọba ló pé tán àbí gómìnà àbí tani. máa ń lá àìbá fi ì. talẹ jẹ kábíyà rẹ wò tẹ ní bantínrún díẹ̀ lára. máa ń lá àìbá fi ì. má bọ̀. فلا تسخر بقول أو إشارة. أفاي la ilaha illallah. fakulu nasi eh. katọ ohun walakin khiyaruhumu lẹbi yòbú dẹ́ẹ̀tì dàrọ. gbogbo èèyàn pátá ni màá ní mistake rẹ̀ ti máa ṣe kò sẹ́ni tí mistake. kò sẹ́ni tí ì sá ti láyé tọ́ba ti ló ṣe mistake má gara. ó sì tètè gbà má gara sí wọn. Oh, oh. sẹ́mi lẹ́ni wò mẹ́rin ẹ̀sìn mẹ́tì bí àìbí náà sì yà ọ́ mẹ́rin fàdá anhumuki àhálà àmọ́rọ. àbá yìí gbogbo ẹni tí ń bá ń tú àṣírí láì fẹ́ ẹni tó káàkiri káàkiri káàkiri ẹ sọ fún ẹni ǹjẹ́ ọgọ̀ parí ayé rẹ̀ lọ́bẹ̀rẹ̀ rẹ̀ ǹjẹ́ ọgọ̀ ọ sì jẹ́ parí ayé rẹ̀ lọ́bẹ̀rẹ̀ rẹ̀ wà á máa ń yẹ sìnkún bíbẹ̀ ìtì ń sùn jáàjìn. ibi tó wà dúró sí tọ́jú àwọn bá mi sọ̀rọ̀ mọ̀ kí ló wí. wà á máa ń yẹ sìnkún bíbẹ̀ ìtì ń sùn jáàjìn. olóko ẹ̀yà ti rí àmùgà tó dé. fàhálì ẹ̀rìmí alánàásìlì ìjàrọ̀. àbá àzàkákí ẹ wà fáyé ṣe ó ti kọrin tó fi kòwé kalẹ̀ kí ló wí. wà á mẹ́yà sí kún. gbogbo ẹtí máa ń gbé. bíbẹ́ ìtì. ilé kan. mi ń sùn jáde. ọwọ́ ajẹ́ pé ilé ń gbogbo ara rẹ̀ pátá yìí kalẹ̀ kíláàsì ni mísù jájìn. wájú ilé gíláàsì ẹ̀yìn ilé gíláàsì ẹ̀gbẹ́ ilé gíláàsì ẹ̀gbẹ́ ilé. mísù jájìn. ẹni tí ń gbélé gíláàsì. fa aliyari mi ala nẹ́ẹ̀sì lè ìjàrọ̀. ǹjẹ́ tọ̀hún lè kó kò jáde pé gbogbo ẹ̀ tàjú kó sì mọ̀ fòkò báyìí ti ń jẹ́. wọ́n tó gbélé gíláàsì bọ́lá kí ọlọ́run akọ́ kó òkúta jáde pé yé ẹsẹ̀ àgbá kòkò ní àyè ah, yọ parẹ́ lẹ́kùn mi. àbáyé ẹni tí ń gbélé gíláàsì tó ní ẹja bẹ́ẹ̀ òkú. Ah ẹ̀sọ́ nkálukú ẹ̀ láyé nígbà àbá yìí látàtàdá xali fíìmà lá yọ̀ọ̀ nìkan má bẹ̀lú má bẹ̀lú tí o bá kàn ọ́ má bẹ̀lú nǹkan tí o bá kàn ọ́ hmm, àbá yìí bọ̀ ọba yìí bẹ̀lú fọtẹ́sì máa máa la yọrọ di ìka ó sì fi tirẹ̀ gbọ́n tí ò ní dùn mọ́. etí yọ gbọ́n tí ò ní dùn mọ́ wọ́n burúkú sí ọ wọ́n rẹ̀ ní tí ò tó ọ ọ yẹ̀yẹ́. àbá yìí ntí ọkàn ọ lọ́wọ́ lẹ́sẹ̀ ọwọ́ bẹ́lù ọwọ́ gbọ́n tí ò ní dùn mọ́. mashallah. la tatakallam wa anta mọ̀gídọ́bù hmm. bínú bá ń bí ọ lọ́wọ́ má sọ̀rọ̀ tán. bínú bá ń bí ọ àyè sọ̀rọ̀ tán ìyẹn máa ń nítorí ni. bínú bá ń bí ọ. ayi masa. inú bí ọ lọ́wọ́ wá ṣe sùúrù má sọ̀rọ̀ tán. má sọ̀rọ̀ kọ́ bá àkíbọ̀ bá sọ̀rọ̀ nǹkan bàjẹ́. yóò sì bu ẹkún. má sọ̀rọ̀. má bá sọ̀rọ̀ tìbínú tìbínú àfáà ah, yìí wà á ń tà mọ̀gídọ́bù ó sì ń bínú lọ́wọ́ fọ̀tẹ́sì máa máa yẹ sí ìdọ̀gàdìbànì máa yẹ sí ìdọ̀gàdìbànì ó sì fi tí ìrẹ́pọ̀ tó tún lébu àbá tẹ̀jẹ̀ kí ló bí ọ sí. Ah, inú bíbí wo lè kún fún ẹni. káì. òun bínú lọ́wọ́ wa ń kí ọ̀rọ̀ mọ́lẹ̀ ọ̀wá sẹ́ni tó ti bímọ. eléyìí ibú olùsí kò ní dà fún ọ. kò ní dà fún gbogbo yín èmi mọ sọ bẹ́ẹ̀. ẹnìkan kan jáde wá ni ẹnìkan kan jáde wá ni bàrà tó yẹn lè nà. kí ń ṣe yín náà àwọn tó sọ̀rọ̀ yìí jù mí lọ. mo tẹ tó yìí kò ní dà fún ọ. máa tẹ́jú ẹ̀ máa bójú ẹ jẹ. ọ wọ ọmọ tó wú bẹ́ẹ̀ kò ju tó fi lásà lọ eh. wọ́n dẹ̀ ń bẹ̀ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ mọ́ra kọ̀ọ̀kan kí lè bẹ́ẹ̀ ṣe ìnẹ́kẹ̀ aláǹtàrí kẹlẹ̀ àádọ́ ó lè falẹ̀ yá wọ́n láǹtà bílú kẹlẹ̀ jìbá àlàtú la kedile. àkílódé. wọ́n dẹ̀ wọ́n bẹ̀ ọ̀ dẹ̀ wọ́n sọ̀rọ̀. àkílódé gan. abojú ẹ̀jẹ̀. bàbá tí iná àmọ́ ti délẹ̀ yìí. ibà bàbá ìjà lè bàdà wọ́n lé wọn délẹ̀ yìí wọ́n ní ya ẹ̀ ó tọ̀lé tó fi kú ni. àbí kí ni wọ́n dẹ̀ ní màmá yín tọ̀lé tó fi kú tó fi kú ó tọ̀lé ni ìtìjú ẹ̀ ló pa ya ẹ̀ náà mo gbọ́ ẹni tó bá ti máa fi ìbínú sọ̀rọ̀ yóò sì máa gbọ́ ní tí o máa lékun níbínú. yóò máa gbọ́ ní tí o lékun níbínú. àfáà yìí látàmúdáhà magiruran látàmúdáhà magiruran látàmúdáhà magiruran ẹni odò ayé ti gbé lọ mọ́tàn mọ́yìn. ẹni ọmọ kó do ayé ń gbé lọ tó wá ń kì ọ àfáà yìí. ayakum. ọmọ gbẹ̀yàn subhanallah. alhamdulillah. àyè sọ̀rọ̀ àfa yìí ọmọ àpòdù ayé ti gbéyàn ọlọ́tí ni ọtí ti ba yí ẹ̀jẹ̀ táwọn débi tí ẹ̀jẹ̀ wọn ń ṣe lọ́ńtì wọn ní kò ní ara kàlẹ́ndà wọn ní àwọn bàbá wa tó ìpè ní wọn lè má mu sẹ̀mísẹ́mì. àfa yìí akí àwọn aláàjì wa tó ìpè ní káì má ti dóhùn pẹ̀lú sẹ̀mísẹ́mì ni ẹ̀sìn ẹ̀sìn àpọ́tí ni màá mu. òun náà sì dúró takọ̀takọ̀ ni kò tí ì yes àwọn èèyàn rò pé àmùtí ni á dáa fún ọ. àbí. zẹmizẹmi làwa mọ. kéṣe pé àwọn náà kéwu lè wa. àwọn náà ké. wàhálà sílù sàlì. ìlà kìíní yé ìlà àzàrà. ló ń ṣe. ló ń ṣe. tó àwọn tó fẹ́ gbà lọ́wọ́ akágun ẹ̀ ká lè jòkó lọ. bàbá yìí ẹni odò ayé bá ti gbé lọ àyè tán àyè yìí mọ yìí àfa yìí. bàbá. tọ́ ọ bá yìí fọ̀tẹ́sì máa fi tẹ̀kọ́ ọ̀rùka ó sì gbọ́njọ́ dàgbé dìde ń fi ẹ̀yẹ tiẹ̀ náà lọ gbọ́ agbada rẹ ni kí ọ sọ̀rọ̀ sí ọ. Ah, ah, ẹ sì ah, torí owó ẹ wá pọ̀ lọ́tí lé ní sẹ̀mísẹ́mì. ẹ wá pọ̀ lọ́tí sẹ̀mísẹ́mì ọtí tiritiri. láyé ilẹ̀ torí tẹ fẹ́ gbà lọ rẹ̀ eh. ẹ sì jẹjẹ náà ìwà fábí ti kásẹ̀ etí. ẹ wà fábí ti kásẹ̀ etí ètè lẹ fi rí náà. láyé ilẹ̀ wọn wá sọ̀rọ̀ burúkú sí ọ tó ní gbèsè padà. wọlọwà. wọlọwà ògbẹ́ntẹ́ bá ti yin gbogbo ẹni tí odò ayé ti gbé lọ hmm. tó ti kọlu ẹ̀tẹ̀ ní ayé yóò sì gbọ̀ntọ́ dàgbére òun náà. abáyí wàlá tásíkù ìlàmánlá yugaru alik eba látàsíkù ìlàmánlá yugaru alik abáyí oh, ọ gbọ́dọ̀ kíbo sí ìgbà tó lè mọ ọlọdẹ ń tọ láàánú pèlè tó ní tó sì fún ọ. lọ́dọ̀ dájú èèyàn. ọ̀dọ̀ dájú èèyàn. ìgbà nínú àwọn tó wà lè ké bá ń lé yóò fi kún tí ń ṣe ọ. la ilaha illallah. muhammad rasulullah ó ti ní salamu aleykum. bó ni salamu aleykum. salamu aleykum. aleykum salam kí ló dé kí ni. ẹ yẹra sa. máa gbé o ti gbé o ti sálámà mo ti dáhùn kí ni. ẹ yẹra sa. sọ bọ́ọ̀ bá ní nǹkan sọ ma lọ. mo ní sọ sa. ẹ sọ tó bẹ́ẹ̀ sọ kí ló dé kí ni. ẹ jọ sa yọ tún nù. ọba sunkún nínú ilé mi. tó jí. yà sa. ẹ bẹ ẹ lẹ jáde jọ. dara kì í mu ẹkún ló bẹ sùn. kí ló ń ṣe. wọn láwọn ọmọ ọ̀dọ́ Fúnmiláyọ̀ Kudi Sakira àwọn ọmọdé tó ẹ sunkún <laughs> pa. àbá yìí yóò àwọn tó bẹ kún sọ wa get out ẹ o fẹ bá mi sọ ọdẹ nsunkun wọn sunkún sí ẹ lọrùn sí kí ló ṣe kí ló ṣe ẹ wọn sunkún nulẹ ìtayà mọtò ojo kí ló dé wọn sunkún pa ẹ nísì àbá baba bọ́ọ̀ bá lọ lé kébù síbẹ̀ ni tí ọ̀ láàánú tó lè yọ ọ lọ́fìn àfàyí fọ̀tẹ́sì ma'amínú mọ́yẹ sínú fi alámìka. Allah. ntọ́ gbọ́látọ̀ dọ̀ rẹ̀ ntí ò lé ọkùn ní ìnira ni. ìnira díẹ̀ lọ́ba lọ ńláńlá ló gbé fún bẹ́ẹ̀. ntí ò lé ọkùn lágbàkó ní ntí ń sọ ní àlọ́ gbọ́látọ̀ dọ̀ rẹ̀. àfàyí wàlà tóbùdì sókùtàkà alájà hilin. ìbínú rẹ̀ ntí ń dùn ọlọ́kẹ́ tó ń torí ẹ̀ bínú pọ̀ fi hàn aláìmọ̀kan sí ọ lọ́nà ni. má fi hàn òpòdú. ẹ ọ̀dẹ̀ tómi dàsí lámújẹ. àbá yìí orí èèyàn tí nǹkan ń ṣe é bóyá ń si èrè àbí mutí àbí ń ṣèrànù kan àrùn rẹ wá gbé ọ ọgbà ìyá rẹ ò sì jẹ bẹ́ẹ̀ bàbá rẹ ò jẹ bẹ́ẹ̀ ọwọ ń dàrú rẹ ọwọ bú ẹkú ìbànújẹ́ wà gbára rẹ ẹnì àwọn bàdá ní kúkú ń ṣe yín wà àbúrò ó rí lárí wájú mi màmá ẹ̀ dáa bàbá rẹ̀ dà Bàbájí dẹ̀ wá ń dààmú láti jẹ́ ìpè sọ̀síìdì ọ̀dà mo rò pé ẹ gbádùn ní sà. ìdúró borí pé gan ni wa. láàrin iwájú kò sọ̀síìdì ẹ̀yìn sunkún sí i ń gbẹ́ kílẹ̀ àjọ tó ṣe ní ibú kó sòfò náà kí n ti ń bẹ̀ ẹ jẹ́ kó sòfò. ẹ mọra yín rí ni. bàbá rẹ̀ dà nígbà tí bàbá rẹ̀ ń bẹ láyé aláàánú wa ni wọ́n dé. ẹ ẹ sunkún kún náà ní sà sẹ́yìn la abatilẹ̀ la jíjẹ́ ni olóòbá ta rẹ̀ jẹ́ náà mọ̀dá ẹ lọ sunkún kún ẹkún lọ́dẹ̀ máa pa yín. Ah. ntẹ́ ń bá ń ṣe ọ́ lára ọmọ làkejì àbí ntẹ́ ń bí ọ̀nà àbí ntẹ́ ń bọ̀ ọ́ lọ́kàkẹ́ wọ́n fi hàn kùnú. ẹni tí ò ní làákà yìí ti gbọ́. Hmm, bọ́ ọ lọ fọ̀tẹ́sì má àmínìhù mọ̀ ẹ̀yẹ́sídìí lákàgẹ́ ìsẹ̀mí ó sì fi tí ì rẹ̀ gbọ́n tó tún máa bí ọ̀nù sí i. ẹ bá ń pẹ́ Allahu akibaru. Allahu akibaru. ẹ bá ń pẹ́ Allahu akibaru. Allahu akibaru. dámilé wọn kùnrin. ajibutu minali insani. ọmọ sèmà fáwọn èèyàn. yansa ọyọba uhu. àfa yìí ẹni gbàgbé àfa tó gbàgbé láì fi tiẹ̀. ajibutu minali insani. ẹ̀yin ọlọ́kadà ẹ pé náà ah, mọ̀ ma sèmà. yansa ọyọba uhu. ẹni gbàgbé bóun ti àfa ó problem tara ẹ̀ mo wí wayẹtukuru ajibutu ajibutu mọ̀mọ́ sí ma. minali insani. fọmọnìyàn. yansa yuba u. àfa yìí baba ẹnna gbàgbé bí òun náà kù sí ó gbàgbé ó kù sí. ajibutu mọ̀mọ́ sí ma. minali insani. fọmọnìyàn. yansa yuba u. ẹnna gbàgbé bò òun náà pé tán òun náà pé ajibutu mọ̀mọ́ sí ma. minali insani. fẹ́nìkan yansa uyubahu. ó gbàgbé àìdá tiẹ̀ náà àìdá tara ẹ̀ ó gbàgbé. àjíbùtù. mọ́mọ́ ṣe mọ̀. mínàlì ìsẹ́ni. yansa uyubahu. all right. wáyé dùkúrò àìbá ń fi àkíyí kọ̀dí kìtàfà. àbá yìí. bàbá. ni wọ́n ń gbé láìpẹ́ ní kákàkiri láti branch to branch láti angle to angle láti junction to junction. wọ́n ń gbọ́rọ̀ ẹnìkan tó bẹ́ẹ̀ ẹgbẹ́ òfin lóyè national o ẹgbẹ́ lóyè state o àbá yìí tó nọ́ọ̀sì pé tán. wàláwù ká akínlẹ̀. bàbá ẹ sọ fún ẹ níbẹ̀ pé rìrì o pé rìrì. akínlẹ̀. pé rìrì ẹ bá pé dáadáa ni. làmà àbàrẹ̀ irú o. àbá yìí kò ní ráyè láì fi tẹ̀lé mi àmì ìrì òpé pírọ́bùlẹ̀mù tí ń bẹ lára tẹ̀gẹ́ ju tẹ́ntì ń gbé jù wàlẹ́ òkè nàdá àkìlì lẹ́mẹ̀ àbẹ̀rẹ̀ irú. bàbá kan bẹ ó ń bára ni ó ń bára bàbá yìí ẹ̀rọ kò ní sọ̀kalẹ̀ wá síbọ̀ náà ni. à ń sọ̀kalẹ̀ ẹ̀ bọ́ọ̀nù. ẹ̀yọ́ lọ́kadà. wọ́n dà yín lóhùn. ẹ̀dá kan ṣe sùúrù tọ̀rọ̀ lọ́wọ́. hasbunallah hasbunallah ń wí àfọ́jú mi kò rí nà ẹni bára wa ni kò wá sí rore tẹ́lẹ̀ ṣe fún láyé gbọ́dọ̀ méjì náà ni wọ́n sọ. kí ni ó wí bàbá. ọba sori ọba mẹ ó sori ọba mẹ ọ̀rọ̀ tá n bá lọ. bàbá yìí wà ní gbọ́dọ̀ mẹ́ta méjì náà ni ó gbé hmm. bá ọba ṣeré ọba mẹ bó ṣeré ọba mẹ. kò sí kan tí ó gbé nu méjèèjì. o o. aliyuma de bahama. sallallahu alayhi wa sallam. gbogbo ntẹ bá fún un n tí ò wí nù. n tí ò wí fún yín nù. ìyá kan wà ń bẹ kò bí jọmọ kan lọ. ọmọ kan oṣù lòún bí tiẹ̀. ọ̀hán rí i mọ́ ọmọ rẹ̀ sọnù. láti bí ọdún mẹ́wàá kò ní mọ́. ó ti yin kànú lérí ẹ̀. àbá yìí àti ilẹ̀ tó máa lọ hmm. ọmọ ti di ọ̀gá lẹ́nu iṣẹ́ bí ọ wà lọ́hùn ó ti dọ̀gá ti ń ṣera ti gbàdúrà rẹ̀ ni wọ́n ń bọ̀ wálé wá dùn yánu ọba dà lọ́nà gba mọ́tò rẹ̀ ọgbọ̀n owó káì wọ́n tún fìyà jẹ dáadáa ní wọ́n fẹsẹ̀ rìn bọ̀ nínú igbó orin láàrin jọ mẹ́ta kìí jáde ọ̀nà ibi pa òun jẹjẹ gbẹngbẹ òun mímú. bàbá eníbàárà yìí wá déwájú ìyá yìí ìyá tí ń retí ọmọ rẹ̀ tí ò ti rí mọ́ ọwọ́ ni mo fẹ́ dán ọlọ́wọ́ lára wo bàbá yìí ọ̀sọ̀ sínú ọwọ́ hmm. lè wá búrẹ́dì ọwọ́ là ọwọ́ àfà bọ́tà búrẹ́dì méjì ni o fi bọ́tà sí kan o fi májèlé sí kan. o fi pọ́ìsì sí kan. ọwọ́ gbé èyí tó ní májèlé ó gbé fún bàbá yìí. ngbà. bàbá ni tó bẹ́ẹ̀ sẹ́rẹ̀ ọba ń bẹ̀ bẹ́ẹ̀ sẹ́rẹ̀ ọba ń bẹ̀. la ilaha illallah. àwọn ọmọ bẹ́ẹ̀ kẹ́ ẹ máa kíni kẹ́ ìyàtọ̀ fún mi búrẹ́dì ẹ̀ fọ́ omi sí o ó ní má bínú omi ń bọ̀ ọba tó fún lomi yóò mọ̀ wá lọ ó ní ìsọ gbọ́dọ̀ mẹ́ta ní méjì ní máa sọ bíbẹ̀ bá sóore ẹ bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sóore ẹ bá bẹ́ẹ̀ ee àmọ́gbà kan bọ̀ wá o ayé nígbà lọ́rọ̀ ayé o sẹ́mi ah. ní padà máa wá sẹ́yìn ní máa bá abẹ́mi ní ilé wa mọ́tò yìí ó sì máa bẹ̀. Subhanallah. ṣé ṣé ń lè máa wá mọ́ sẹ́yìn náà ní sì máa bá abẹ́mi ní ilé wa mọ̀ èyí ọmọ bẹ́ẹ̀ abẹ́yìn náà ní bẹ́ẹ̀ mọ́tò mi ọmọ bẹ́ẹ̀. ayé nígbà wọn àjíbùtù. bàbá ń wí bẹ̀ tán yóò máa lọ ìyá ń lépa rẹ̀. bàbá mo sì búrẹ́dì gbé fún yín. ọ̀rọ̀ sẹ̀rù bàbá lọ́sọ̀ọ́ lẹ̀ yìí. ọwọ́ gba búrẹ́dì tí májèlé mẹ́mẹ́ ó fún lé ń bọ́tà. ó fún ló ń bọ́tà. Hmm. ọwọ́ àlọ́ mú tí májèlé mẹ́mẹ́ ọ̀sán ọdún sọ́kàwé. Allah. amọ́pàdé mọ́. ẹ dákun jama. ìlọ tí bàbá ni ó máa lọ bí kẹ́ ẹ gba búrẹ́dì níyà yìí kọ́ wá dí jọ́kísàn bẹ́ẹ̀ nù ọba pàdé ọmọ ìyá bàbá bàbá yìí bàbá lè ẹ dákun ọlọ́run ní kí n kúrú fún yín mo ti fẹ́ kú wáyé ibi ní ìparí. la ilaha illallah. àti ìrìndẹ́lé wa gan kí wọ́n ti wáyé ó di ṣòro bàbá yìí ni wọ́n bò mú búrẹ́dì kan nísìnyí báwo bá lè jẹ́ àmọ́ kò sí nǹkan kan nú ẹ̀ ju omi lọ ó ní wọ́n jẹ́ ó gbé búrẹ́dì fún bàbá bàbá yìí gbé búrẹ́dì fún àtomi wọn ìbá jùkú lẹ̀ ó jẹ́ jẹ́ jẹ́ ó jẹ́ tán yányá ó wà mú mi ó wà sún gbàrà dálé báyìí fa òun sì gbé lọ́mọ ọ wá nílò lẹ́tọ̀ tajú ọ wá wálé ẹ máa yá ìyọmọ yìí dá ẹ bá ń gbómi ọkà kaná ojú kẹpọ̀ ojú kẹrin láti bí ọdún mẹ́wàá ó ní màmá ó ti gba mọ́tò mi gbogbo ó ti kó bá àwọn olùdá mi lónìí àwọn gba gbogbo ẹ̀ ìyá ni tèmi ọ̀gbẹ̀mí rẹ tèmi wọ̀ sáré láti jẹ kan wàá jẹun ó ní mo jẹ búrẹ́dì kan kọ́ra mo ó kù sáà tàkìndí àyìn náà mo dákú mo tẹ̀ kú yẹ́yẹ́ mi mo wá pàdé bàbá lè má jù mí tí màá fi dé òṣèré ọba ń bẹ̀ òṣèré ọba ń bẹ̀ àmọ́ ojú ọ̀bá náà ti búrẹ́dì àbọ̀tà náà ló gbé fún mi ọkàn mi omi tó tutù dáadáa òun ni mo jẹ́ tó gbé mi rúgì sí yanni rìpíìtì kiri yẹn dákun rìwá ní kásẹ̀tì rẹ̀ ń sẹ́yìn búrẹ́dì àǹkíni àbọ̀tà tó tutù bọ́tù wọ̀tà nípa kí ẹ má ṣe pure water tí wọ́n tún kọ kíní kan water sí bàbá afọ́jú bó o ṣeré n ló fún ọ ọlọ́run o ah! ojú kẹpẹ ojú kéré asọ́lọ́hún ò ṣe é dánwò tí mo ní mo fẹ́ dé ọlọ́run lára bàbá yìí ọlọ́run o. àjíbùtù mínàlì ìsẹ́ẹ̀nì yànsá òyùbá o. mo pè wọ́n tó dérí kò tó tó ń ta ń tó bẹ́ẹ̀ ajibutu eh. minali nsani. ọmọ se ma fọmọ nìyẹn. yansa uba u. ọgbàgbé bó ti ma tẹ́lẹ̀. ọgbàgbé. ajibutu. ọmọ kun se ma. minali nsani. fọmọ nìyẹn. yansa uba u. ọgbàgbé báwo bí rẹ ti ma ajibutu minali nsani. fọmọ ọlọ́kadà. yansa ba u tó gbàgbé bó ti fi lélẹ̀ sí. ó gbàgbé bó ti fi lélẹ̀ sí. àjíbùtù mínàlì ìnsáàní. ọkàwé gírandéètì ń bẹnu yìí. mínàlì ìnsáàní. yunifásitì gírandéètì ń bẹnu yìí. mínàlì ìnsáàní. poli gírandéètì ń bẹnu yìí. mínàlì ìnsáàní. nc gírandéètì ń bẹnu yìí. mínàlì ìnsáàní. master gírandéètì ń bẹnu yìí. mínàlì ìnsáàní. àfa àtọmọkéwù bẹnu yìí. mínàlì ìnsáàní. ọ̀yíṣẹ́ tó gbọ́ Minali insani. yéé sì tọ́jú àwọn òbí mi kọ́ lè bá jẹun ọmọ lára mi. mínàlì ìnsáni. ọ débi ọ̀kadà táwọn gbàgbé bó ti fi lélẹ̀ yansa uyuba o. bàbá ń fa gbó ìwọ lọ ga. yansa uyuba o. bàbá mo fòna ga ìwọ lọ ga. yansa uyuba o. ọ̀pọ̀ awájú àtọ̀pẹ́ yìí ìwọ lọ ga. yansa uyuba o. bàbá fọ òun lẹ̀ fún yẹn ìwọ lọ ga. yansa uyuba o. bàbá ń da mítí ni irú ìwọ lọ ga. yansa uyuba o. bàbá ń dalí ẹgbẹ́rú ìwọ lọ ga. yansa uyuba o. bàbá ń gbé yẹn àfáà yìí tó ń gbé yẹn yẹn pẹ̀lú ọ̀kadà tá a máa jẹ́rù gbé lọ ìwọ lọ̀gá. yẹ́sẹ̀ oyún bẹ́ o. báwo kò kẹ́ra gbé yẹn tẹ́gbẹ́ lọ kọ̀rọ̀ tá lọ sí yẹn lù tó gbowó lọ́wọ́ yẹn ìwọ lọ̀gá. yẹ́sẹ̀ oyún bẹ́ o. wọ́n lọ sí sábà tí yẹn gbé. yẹ́sẹ̀ oyún bẹ́ o. bẹ́ẹ̀ ti ń jẹ́ aláboyún gbé ìwọ ló ń ṣiṣẹ́. yẹ́sẹ̀ oyún bẹ́ o. bẹ́ẹ̀ ti ń àgbàlagbà gbé ìwọ ló ń ṣiṣẹ́. yẹnse òyò bẹ o. ọgbàgbé láì fi rẹ. wà á ti kúrò àyíká fi àkí kọ̀dí kìtàfà. àfa yìí ẹ ti wá papọ̀ níṣẹ́ ti dọ̀kan náà. ẹ ti dọ̀kan náà. àwọn ọlọ́kadà dáadáa wọn bẹ kán ni tẹ̀kọ́ wọn sàlẹ̀ barika láyé tọmọtọmọ ni. Allah. àwọn eléré bú kẹsẹ̀ nílẹ̀ wọ́n yìí sẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn ọlọ́pàá ni àwọn ọlọ́pàá ti ń yàn tán lọ́ọ́ fóun bá gbé yàn àwọn ọlọ́pàá ni ó lè gbé fún àwọn bá lè tà lódòwó. ee eh, ee eh, eh, pakọ ẹ pakọ ẹ pakọ ẹ. ẹ wọn jọ dì í náà ni. o ti fún ọ lógo. wọn nílùú púpọ̀. yọkẹ síbáyé ni. wọn kàn yọ kí ilẹ̀ numu sí nìyí. wọn yọ kí ilẹ̀ numu sí. jọmọ abẹ́bẹ̀ ẹ̀rọ ọ̀gá ẹ̀jọ́ náà. ẹ jẹ́ bọ́lá. ọ̀gá ẹ̀jọ́ náà ọ wa lu wọn lu lọkada. níwọ̀n díẹ̀ ẹ má gba létí ọ̀tún o nínú mi tẹ́lẹ̀ o. ẹni gbé wa ni wọ́n fẹ́ jí gbé ọlọ́run o. la ilaha illallah. ọgbàgbé bó ti fi ilé lẹ̀ sí. ọgbàgbé bó ti fi ilé lẹ̀ sí. àjíbùtù. ọlọ́run fẹ́ dùn ìyá rẹ̀ nù ni. minali insani. ó débi ọ̀kadà tán ọ̀dẹni tí bàyá rẹ̀ lójú. yansa uyubahu. ntọ́ ma gùn náà ló ń gùn ó ní gún àlùbáríkà yìí ni. yansa uyubahu. ọlọ́kadà tí ò lójú ti tiẹ̀ tí ò sẹ́ni tí ò sọ́sọ́ sí. yansa uyubahu. ọlọ́kadà tí ń jiyàn gbé ìtọ́ ma gùn yansa uyu uyuba u. ọlọ́kadà ti ń bẹ̀gbẹ́ jẹ́ ní tọ́mọkùnrin náà ló ń gùn òní gbọ́n àlùbáríkà yìí. yansa uyuba u. kàkẹ́ ànábì ọlọ́kadà ti tún jalè ọ̀sọ̀ ọ̀gbọ̀kadà ó tún jalè ọba bá yàn gbẹrù ọyọ kọ́rọ́ ó ti sá lọ níbi ò ti ń gbé náà ní sè kí ló dà kí ló dà nǹkan ọmọ sí ẹ ló ń ṣe onígun àlùbáríkà yé ni. yansa uyuba u. ẹlòmíì ẹlòmíì kò yẹ rí ọ̀kadà wáyé nù yìí kádàrá ti débẹ̀ kọ́lọ̀ fẹ́ fi dẹ́wò ọlọ́run fẹ́ tẹ̀sẹ̀ paasi náà jọmọ control million yẹn ló kọ rẹ wa àwọn gbà tọkọ ọ̀kadà tó fẹ́ẹ̀lì ọgbẹ arúgbó gún ọ tẹfẹ o gbàlagbà kọ láàánú ọgbà ọmọ kéèké kò lédè amalaka hmm. ba ọlọ́wọ́ ni ẹ̀yin malaka ń sàn bọ̀ ẹ̀ fún ọ̀kadà tí ọmọ kò tí ì kú nù kọ́dà àwọn ọmọdé ojú ogun ẹ̀ ọmọ ẹ̀kọ́ ọlọ́mọsà wọlé akẹ́kẹ́ àwùwá tí ń jẹ́ kẹ́bà yìí tọ́kọ́ bọ̀ ọ̀kadà láyé ọlọ́run wọlé bàbá wa àgbà àdìsá tọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀kadà tí ọ̀parẹ́ yìí hmm. bọ́kadà o ti dìran lé wọn. ọ̀kadà wa dìran lé wọn ajibutu minali insani yansa uyuba uhu. ayé nígbà ni má gbàgbé láì fi tiẹ̀ náà. wọ́n yẹ fi kúrò àìbá ń fi àkí kọ̀dí kìtàfà. àbá yìí ìwọ̀n fọlá ìfẹ́ lómi káàkiri ìwọ̀n bẹ́ẹ̀ lómi jẹ́ kí. wàlẹ́ o ká nà dá akele. bẹ́ẹ̀ni rẹ bá péré lọ́kadà. lamẹ́ abàgẹ́ irú. bẹ́ẹ̀ni rẹ bá péré. wàlẹ́ o ká nà dá wọ́n bá lọ́pọ̀lọ́ tó sàn o ká nà wàlẹ́ ó kànà dá akili. ètí ń bọ̀ ọ́fà ní fámìlì rẹ kò tí ì kú láàyè tó ń fagbó kù. wàlẹ́ ó kànà dá akili. ẹgbẹ́ yóò pẹ́ ẹni tí máa ń fagbó ègún mẹ́rin ẹ àfà ẹ kàn lára rẹ̀. ègún mẹ́rin ẹni tí máa ń fagbó ẹ fọkàn balẹ̀ ègún mẹ́rin bẹ lára rẹ̀. láàrọ̀ onígbó. oníkírun tó kọ́lọ́hún gbà. ẹni. bẹ́ẹ̀ bá fún ọlọ́run nígbà. ó méjì. bọ́ bá ṣe fún rẹ̀ àbí kọ́dẹ̀ yìí ogójì ọjọ́. lẹ́ni tí fa gbó. bẹ́ẹ̀ni yóò mọ̀ wà àlùbáríkà rẹ̀ kò ní jẹ́ tiẹ̀. ó di mẹ́rin ẹlẹ́karùn. ẹlẹ́karùn gbogbo amogbo pátá kò ní wù ẹ̀yìn báyìí lọ́la kórè ọmọ rẹ̀ kí ni o dùn kò ní bí n tó dùn mọ́ lọ́mọ. wàlẹ́ o kàn náà bẹ akili. kò ní kú o ọmọ rẹ̀ kẹ́ni ní. wàlẹ́ o kàn náà bẹ akili. bẹ́ẹ̀ni rẹ̀ bá pè ní wọ́lọ́kadà. làmá àbà ghayru. wàlẹ́wò kánẹ̀ dá akili. wàlẹ́wò kánẹ̀ dá akili. tọ́ ẹ̀ pọ̀ lọ́pọ̀lọ́ tọ́sàn wuli. wàlẹ́wò kánẹ̀ dá akili wàlẹ́ o ká nà bẹ akili. wàlẹ́ ẹ̀kọ́ ọmọ iṣẹ́ kọ́ ọmọ mowó délé. wàlẹ́ o ká nà bẹ akili. ìyàwó rẹ ti ń bọ jẹ sagbọn bọ jẹ gbogbo ẹ ọ láàánú ẹ mọ. wàlẹ́ o ká nà bẹ akili. wọ́n bá sì wàhálà ọ̀kadà tó bá pa ó dé gáràjì náà ló ti parí ẹ̀. wàlẹ́ o ká nà bẹ akili. ìmọ̀ àwọn ọlọ́kadà máa yà kó n fẹ́ di àsun. wọn ò ní yà kí ni ọlọ́kadà látàárọ̀. ó fi yàálẹ̀ ńlé ó fọ ìyàwó lẹ̀ hmm. yọ̀sánwó ilé ìwé yọ̀sánwó ilé tọ́rẹ́ǹtì yóò tún dáṣe ńlé yóò tún wájú ọkọ̀ sẹ́dá àwọn aláṣun mo fẹ́ rà sun. Hmm. tẹ̀gbẹ́ kọ́ọ̀bù kan five hundred mo bàbá ní bá ń lọlé lálẹ́ àbọ̀ iṣẹ́ ni màá sẹ́yìn. àbá yìí yóò tó wá jòkó wíwé mi ò tí bá ti ń rà sun àti eyu gẹ̀. wá bí na wá na wá na dáadé tìlà wá na kádà olùjàmọ̀ gbọ̀ kádà gbogbo tó ra yẹn èrè lọ́jẹ́ two five máa lọ máa lọ jọ máa lọ. wàlẹ́ kánà bá akílì. ngbà téèyàn ń ṣiṣẹ́ láti dájí ẹ wọ ọlọ́kadà tẹ́yìn rí o pé ọbẹ̀ rẹ̀ ṣe láti dájú ó múra bí eégún. bí àlìjẹ̀nu lẹ̀ bá pé bàbá yìí ọfẹ́ wẹ̀wù ní ìdájí tó tutù mú yìí ọwọ́ singilẹ́tì. ọwọ́ amúkọ́líbàjẹ́ olùyọ́rùn. ọlọ́àbọ̀rù ọwọ́ kìpálíbọ̀. ó kìpálíbọ̀ suwẹ́tà ọwọ́ lé ọwọ́ lé ọwọ́ máa sọ ọlọ́kadà ó fi lé àbáyé ọwọ́ parí ọwọ́ á rí owó tó ẹ̀kọ́ lọ́dún ìyàwó ìdàtà ọmọ náà ọwọ́ parí ẹ̀sìn gáràjì lọ́dà àwọn títí àti bàjẹ́. wàlẹ́ òkè ni akílẹ̀. alibarika oníbẹ̀lẹ̀ ni oníbẹ̀lẹ̀ lára yàgbà àràgà tó lọ náwó. wàlẹ́ òkè nàbẹ́ akílẹ̀. ìyá alágbòde mọ̀ tí kì alibarika oníbẹ̀lẹ̀ rẹ̀. wàlẹ́ òkè nàbẹ́ akílẹ̀. ẹ bá ti pẹ́ ìlú òpó orí pẹ́lẹ́ ìtúkọ̀ kó ju màmá rẹ lọ ni. Ah, wọlé o kẹ́ ẹ̀ náà bẹ akílẹ̀. àbá yìí báńkì òsítọ́ lọ pa owó sí ìyàtọ̀ lọ kó fún ó kó ju ìyá rẹ lọ. wọlé o kẹ́ ẹ̀ náà bẹ akílẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni rẹ bá gbé ni bẹ́ẹ̀ni rẹ bá gbé. ìlànà àbàgẹ́ irú u. Ah! wà fi oyún la ọ̀rọ̀ àbí akita fa. àbá yìí tọ́ ẹ pé ni rẹ bá gbé ni òní bí ọmọ kí nǹkan sí. n ti ń sọ ọgbàjọ mẹ́jọ lọ́wọ́ tẹlifí. ọgbàjọ mẹ́jọ lọ́wọ́ ni afa yìí ní wọ́tọ́ ti lérí pò ní jẹ́ ìyẹn lé bàbá rẹ̀ káyì wọ́n ń tàka sí ọba yìí. wọ́n ní ìyá rẹ̀ ò ní jẹ́ ọmọ oṣù lórí jẹ́ náà káyì wọ́n ní bàbá rẹ̀ ò ní jèrè rẹ̀ oṣù lórí jẹ́ náà àmọ́ ìwé màpáyé nígbà ni o àbá yìí ọlọ́kadà tí yàrá òjò lójú ayé nígbà yìí ọmọ rẹ fẹ́ dàgbà tó ọmọ ọlọ́kadà tí ń bá yàwó rẹ̀ ló jẹ́ ayé nígbà yìí ọmọ rẹ fẹ́ tó wọlé kàkẹ́ ànẹ́bì ọlọ́kadà tí ò lójú ti jẹ́ ọ̀láàánú ayé nígbà yìí àbá yìí ọlọ́kadà tí wọ́n mú tó lóhùn nígbà ayé nígbà yìí ayé nígbà tí hmm. ọlọ́run ìgbà lówó èèyàn. ọgbà máa ṣe ni pọ̀ṣẹ́ tí wọ́n fi ń kọrin lágbo ilé mọ́sìnì pọ̀sẹ̀ lọ́gbà bá sanwó tán bá tí wọ́n ń fọ wọn pé bí nǹkan ti ṣe ni bí wọn kí wọ́n bínú láàrẹ̀. mágàjì wa kì í láre. ẹ bàbá. mágàjì tó wá kì í láre. ẹ pẹ̀lẹ́. ẹ wo mágàjì tó kì kò tó dáhùn láre. ẹ ah, láre wájú. kí ni. ó kú ìnáwó mọ́sìnì. kí ni ti pẹ̀lú kẹ́kí ni. Ah àdúrà wa gbà. ẹ wo ìsọ inú ilé ìdájọ́ ní ìbàlájì. alọ́lọ́ wọn lànà kan. ẹ sínú àwọn tó bá kí ṣe rire. Ah. ẹ wo tẹ́ ẹ bá kọjá tí bá kíkì mọ́ sí máa pa yín dànù. láàrin àwòrò wa bá a lè mi jẹ. bá mi ti kú ẹ̀yin náà bí ti yín kí n ti kí n lè gbẹlú dé. wàlẹ́ akílẹ̀. bẹ́ẹ̀ni. làmẹ́ àbẹ̀rẹ̀ ìrù wàfi ìyóbùn làwòrán àbí akitafa. àbá yìí. bàbá ọba ẹ̀kọ́ bá dín nàrí láì fi tiẹ̀ ni kò ní ma gbé tẹnìkan kì. òní máa sọ tẹnìkan káàkiri. kọ́ ọba mọ bí tí nǹkan ti ń sọ ni òní ráyè tẹnìkan òní ráyè bàjẹ́. lójúmọ̀ wọn retí akúlérì rẹ. yéé serú ẹlẹ́yẹ kọ́ ma yálé ọtí. irú ẹ̀kọ́ ẹ̀kọ́ ọmọ mu pàdágà. ìwọ tọwọ́ bú ọ̀tí alára rẹ àwọn ilé bàbá rí ọ padà ọ̀ ń sùn lójú oorun kiri ata lójú oorun. ọ̀ gbé bọ́ọ̀lù kárí. ọ̀ ń lálà kó afa ọ̀ ń lálà kó ayan lé ọ kì lójú oorun. ọ̀ ń jáke lé kó o sì jẹ́já sójú ayé. ayan funfun pé bù ọ́. ìwọ òun lọ́wọ́ kankan lọ́wọ́ mọ́ ara rẹ̀. afa eh, yìí yàwá rí èsì mẹ́sìn tán yàwá wí fẹ́ lẹ́yìn báyìí. yàwá wí fẹ́ lẹ́yìn báyìí. Eh. òun náà kọ́ fi mú kó ni máa bá a sọ pé ọwọ́ wà lára ẹ̀ ń bẹ lára ẹ̀ ọlọ́kadà tí ń mutí ń bẹ lára ẹ̀ ọwọ́ ń bẹ lára ẹ̀ ọlọ́kadà tí ń fagbó ọwọ́ ń bẹ lára ẹ̀ ọwọ́ ń bẹ lára ẹ̀ ọlọ́kadà tí èdè fún ọwọ́ ń bẹ lára ẹ̀ ọlọ́kadà tí kọ́ lu ìyàwó ẹ̀ kó tó jáde láàárọ̀ ọwọ́ ń bẹ lára ẹ̀ ọba sì wọlé lálẹ́ ìyàwó ẹ̀ ni ó tún kọ́kọ́ lu. àbáyé ọlọ́kadà tí obìnrin rẹ̀ nú ọwọ́ ń bẹ lára ẹ̀ ọlọ́kadà tó ń ṣépè fún ọwọ́ ń bẹ lára ẹ̀ ọlọ́kadà tí ń gbẹ́rù ẹlẹ́rù. ọwọ́ ń bẹ lára ẹ. ọlọ́kadà tí ó rìn rélùwé tí ò ní dúró yọ kọjá ní fi. ọwọ́ ń bẹ lára ẹ. Ah, ó ní jẹ́kẹ̀ o pé magnet ti ń bẹ lára rélùwé ti sùn mọ́ ọ̀tán ọ̀dọ̀ family house inú. ẹgbẹ́ rẹ kún ọ̀hún kò sírú kútókù tó bọ́lọ̀ lógìgì. <laughs> bàbá yìí wọlé wọlé ó wọlé ó kánà abẹ́rẹ́ irú. bọ́ba ẹ pé ìrẹ́ bá pé ni ò ní ráyè bàjẹ́ tẹnìkan. làmẹ́ abẹ́rẹ́ irú. ẹni tó yẹ kí ló dùn jùlọ ìyá tó bí ọ̀la kọ́kọ́. bẹ́ẹ̀ni. Hmm. ìyàwó rẹ nìkejì hmm. fámìlì rẹ nìkẹta àwọn ọmọ rẹ nìkẹrin hmm. má bà wọn nú jẹ má torí pé kọ̀ǹdíṣàn tí ò níbi ọ̀kadà nínú sẹ́kọ̀ ọ̀rọ̀ tẹ̀ sí láyé nínú ọ̀kadà jẹ́ ọ̀rọ̀ wù ibà nǹkan ní gbé jíga tó ń jí bọ́ńjẹ tí wọ́n nàìjíríà yìí ọlọ́kadà tí ń jíga ó yàtọ̀ ah pé torí owó ni àwọn ọlọ́yẹ wọn lówó jù. bàbá yìí bàbá ẹ wá wùn ẹ lọ́nà àmàdí wọn bá fi ah. gbọ́ sọ̀kà yìí gbogbo lẹ́rẹ̀ àpáta ni. wọ́n máa sọ jíjà wọ́n sì máa gbin. àkọsẹ́. báàgì bí ọwọ́ ta kan lẹ́yìn. wàlẹ́ òkè nìbẹ́ akílẹ̀ lẹ́mẹ́ abẹ́rẹ́ irú wàfí oyún ọbọ̀ làwọn rọ̀ á bí akitafa. ó oh, àfa dáadáa yìí ọ̀kadà tún sàn iṣẹ́ sọ́jà lọ. bẹ́ẹ̀ni. àwọn dàgbà iṣẹ́ sọ́jà nísàn ti gbọ́jọ́ kú mọ́. wọ́n ti gbọ́jọ́ kú mọ́. ọlọ́kọ̀ bá a sọ wọn ni kọ́ mọ̀ jẹ́ wọn kú mọ́ bẹ́ẹ̀. àmín. ẹ sami fáwọn ọmọlọ́wọ́ tó wọn. àmín àmín. má fẹ̀mí wọn di bá a protect wọn ni. wọ́n ń parí kọ́ọ̀sì báyìí wọ́n ń fásì kọ́ọ̀sì fún wọn ni. wọ́n ń parí tábàdé wọn wọlé sàbí sàbí. ẹ wọ́n rù wọn lọ ẹ̀rí nǹkan ẹlẹ́mìí débẹ̀ tán pé yé kọ́ra kí wọ́n sì máa bọ̀ ọ̀kadà mi jẹ́jẹ́ ọ̀nà ibi tí ọmọ kébò ti wá pa pa pa pa pa. Mm. Eh. na darí jò ní nígbà tí nígbà tí wàhálà yìí dé ẹsẹ̀ kan náà òun náà ti pé yé tó ti yà wá gbé náà ayi ọmọ ti gbọ́dọ̀ sójú. ọ̀tá àbálọ́ kọjá létí ẹ̀ bá ètí ìbá ọkàn kọjá. Ọlọ́run dákú ọ̀tẹ̀ mẹ́rin. Ah, Ọlọ́run dákú ọ̀tẹ̀ mẹ́rin. Eh, wọ́n ń pè wọ́n wọn ọmọ báyé lòun wà mọ́. pàtó wọn gbọ́ ọmọ sí nǹkan rárá sátúmọ̀ wọn kò kàrà láì kí á mọ̀ ní. àfẹ́wọ̀n ti lọ tán. atẹ́gùn ọ̀tá àgbákò nǹkan ni. wàlẹ́ o ká nà bá akílì. àfa béèrè béèrè ọlọ́kà béèrè èèyàn ọlọ́kadà bá péré. wàlẹ́ o ká nà bá akílì. ẹ̀ ń tọ́ tọ́bẹ̀rẹ̀ ọlọ́jùlá yẹ̀ yìí ni. Hmm. ṣé ewu lẹ́ ń ṣe. ẹ̀yin ni àwọn tansi ń níye márúwá ó ní kọ̀rọ̀ tó lè wọ̀. bẹ́ẹ̀ni. bàbá yìí. bàbá. kò síbi tọ́kadà ò lè wọ̀ àfi inú sàárè nìkan. inú sàárè nìkan ni ò lè wọ̀. abẹ́ ilé wọ inú sàárè ni. bọ́bá sì fẹ́ wọ wọn gbọ̀ kadà. ẹ ti wọ̀. bọ́bá fẹ́ wọ sàárè wọn gbọ̀ kadà rẹ̀ lọ́wọ́ ẹ̀ ni yọ̀dá sàárè wọ ni. wàlẹ́ òkè ànàdà akílẹ̀. bàbá yìí ẹ̀yin lẹ́ẹ̀kiri yóò péjú ọ̀sẹ̀ tí ì olóyè ìlú ngò kadà bẹ́ẹ̀ni wọn dàkú sọmọtò wò sísẹ dàkú kọlọkadà wá kọlọkadà wá ọwọ gbé wa. ẹ gbẹ lomi ẹ ní mọ pàlà sọsẹ Ọlọ́run. káà ó sì pàṣẹ gidi yọba wọn. bàbá yìí anídàkùn bàbá mi àpò kan ló yẹ kí n fún ọ àmọ́ mo ní mẹ́ta níbẹ̀ lọ́wọ́ mi Ọlọ́run ó sì tó dùn mọ. kẹ́rì yìí yẹ fẹ́ dúró sí olùyẹ. abẹ ẹ lówó lẹ gun ọ̀kadà ẹ fẹ́ kúrú. àfáà bá ìyá kan ní. Jackson Fati níjọ́ kan Jackson Fati láti máa lọ sọ́nà bísí ìyá yẹn bó dún bẹ́ẹ̀ wọ́n dẹ̀ sọ bọ́lá kadà pé tọ́ gbogbo tí mo ní òjú mórí méjì lọ àmọ́ bẹ ọlọ́run kọ́dún yóò tó parí ọlọ́run bá ní dá mílíọ̀nù méjì padà fún ọ. Allah Allah. ọlọ́kadà bá páàkì tọ́ wọn ìyá nípasẹ̀ báyìí. ìyá àgbàlagbà ó sì yọ àṣẹ tìyà ó sì lọ wọn á bá ya lórí ẹkún ètò màá kámọ ìyá rẹ lẹ́nu Ọlọ́run ó sì rí ọmọ ó sì mọ ara rẹ májò lórí palayé Ọlọ́run. la ilaha illallah. wọ́n lè ránṣẹ́ tuntun fúnra la burúkú fún yàrá. ọlọ́kadà ayé nígbà ni o. ayé nígbà ni fa bẹ̀rù ara ẹ̀ mọ bẹ̀rù ẹ̀mí ara ẹ̀ mọ gbé jẹ̀sà. ẹ máa fọmọlúwàbí gùn. fọmọlúwàbí gùn. ẹ fọmọlúwàbí gùn. bọ́lá bá sì mú sọ̀sọ̀ yìí wá tó bá kọlù yàn dúró pé pààyàn sí. dúró lọ́rin ẹgbẹ̀sán. ọ̀gùn wọ́n padà fi dígun ẹ padà fìtàn ẹ kanra yín. ṣáájú tábàdìpájò rẹ pọ̀ wàlá ìwọ̀n sì jù àná wò. àwọn kan bẹ tí wọ́n fi ṣe o ti pààyàn rí pẹ̀lú mọ́sìnì. láàyè dáhà ilọ́wà. èyàn bẹ́ẹ̀ so o ti kẹ́yàn lẹ́sẹ̀ rí. Ah. so o ti fọyàn lórí rí. ẹ bí lọ bí súlẹ̀ náà. a ò já kankan ò já rárá. ntọ́jà ń kọ́ ní kẹ́rẹ́jọ́ ń dòkó nìyẹn mọ pààyàn mẹ́ta pẹ̀lú ọ̀kadà. ọ̀ pàbúrò wa wà níjọ́ kan. wàlẹ́ kánà bẹ́ẹ̀ akílẹ̀. ó yẹ ìgbàgbọ́ bìrì òní mọ̀ pé òun ló dúró. wàlẹ́ kánà bẹ́ẹ̀ akílẹ̀. ọ̀ wà rò pé wọ́n ti lọ tán wọ́n bá rò pé máa pa àyàn so. wàlá ó kà ní bá akílẹ̀. bẹ́ẹ̀ni ìwọ ọlọ́kadà bá pé dáadáa ni. lẹ́mẹ̀ àbàgẹ́ irú. ọ bàtírà yìí tẹlomi láì dáa. lẹ́mẹ̀ àbàgẹ́ irú. má bọ̀. wà fi ì. tó uyu bọ́n la ó rọ áhà bí akitafa. bàbá yìí bàbá èyí tí ń bẹ lára rẹ lágbàkó ọ̀pọ̀ yìí tó ń gbé káfíńtà lómi lọ ọwọ ẹkọ lọ ń bá ní kó orí nàìjíríà rẹ. ọ̀pọ̀ ọ̀pọ̀ lára ẹ. àfààní ọlọ́run ayé bẹ̀lẹ̀ o. ẹ tẹ́wọ́. ayé nígbà o ayé nígbà wo ayé nígbà wo èmi ni mo bí wàláyé èmi ni mo bí èmi ni mo bí bọ́mẹ̀ ní bá a dára àfi ìṣèyànnà ni èmi ni mo bí. èmi gangan èmi ni mo bí wàláyé èmi ni mo bí. kọ́mọ lọ bẹ́ẹ̀. èmi ni mo bí wàláyé èmi ni mo bí. bọ́mẹ ní bá dára àáfi ìṣèyànràn ni. èmi ni mo bí. ọmọ tó kéwú. èmi ni mo bí. èyí tó kàwé. èmi ni mo bí. ọmọ tó kọ́ṣẹ́. èmi ni mo bí. ọmọ tó ní tẹríba. èmi ni mo bí. ọmọ tó ṣe bá lé. èmi ni mo bí. ọmọ tó ṣe ránṣẹ́. èmi èmi ni mo bí. ọmọ tó sèmúròde èmi ni mo bí. ọmọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ èmi ni mo bí. yé ọmọ ìtìjú èmi ni mo bí. bọ́mẹ̀ ní bá a dára àfi ìṣèyàn rí. ọ̀dà ọmọ mi kọ́ wàláyé mi o. ọmọ tí ń fagbó. ọmọ mi kọ́ wàláyé mi ọmọ rí olórí ibú ọmọ táráyé ń ṣe ìpè fún ọmọ tí ń fàgbó ọmọ tí ń mutí ọmọ jàgídíjàgan ọmọ ìyá aláyọ̀bẹ ọmọ létí ìbọn ọmọ agbéwìrì ọmọ tí ń dà lérú ọmọ tí ń dà lúrú ọmọ rédèrèdè ọmọ jágbàjàgbà ọmọ kàhùnkàhùn olóríbù ọmọ tara yé ń ṣe pé fún ọmọ nìkan yé ó dáná ìyá mi ni wàláhí òun ló bí mi ìyá dáadáa. ìyá dídì ìwà láì òun ló bí mi olóríire ìyá tara ẹ̀ ń ṣàdúrà fún ìyá mi ni ọjọ́ ti lọ ìyá mi kọ́ wàláì mi ò mọ̀ rí ìyá ti ń ṣe pé. ìyá mi kọ́ ò wàláì mi ò mọ̀ rí olórí ibú ìyá tara yé ń ṣe pé fún. ìyá mi kọ́ ìyá àjẹ́ ìyá ìyẹ́ gidi lọ́sàn-án ìyá mi kọ́ bọ́bá dalẹ̀ adẹ́yẹ ìyá mi kọ́ ìyá túlétúlé ìyá mi kọ́ ìyá òtúgbàgede ìyá mi kọ́ aláròkà ìyá oníbàjẹ́ ìyá ọmú elépè ọmú elépè olórí ibú ìyá tara yé ṣe pé fún. ìyá mi kọ́. ó dáná bàbá mi ni. wàláyé òun ló bí mi bàbá dáadáa. bàbá mi ni wàláyé òun ló bí mi olórí rẹ̀ bàbá tara yé ṣàdúrà fún bàbá mi ni ọjọ́ ti lọ bàbá mi kọ́ wàláì mi ò mọ̀ rí. bàbá ti mú ti. bàbá mi kọ́ wàláì mi ò mọ̀ rí. olórí bú bàbá tààrà yé ṣe ìpè fún. bàbá bàbá ti mú ti. bàbá mi kọ́ bàbá ti ń tagbó. bàbá mi kọ́ títún ta tẹ́tẹ́. bàbá mi kọ́ bàbá jẹ̀bú. bàbá mi kọ́ nàìjà bẹ́tì. bàbá mi kọ́ ó ta náírà bẹ́tì. bàbá mi kọ́ ajá wá. Baba mi kọ́. Ajá two. Baba mi kọ́. Ajá three. Baba mi kọ́. Ajá four. Baba mi kọ́. Olórí ibú Baba tara yé ṣe pé fún. Bàbá mi kọ́. Yé ó dáná àfá mi ni. Wàláyé òun ló kọ́ mi. Ṣéun Ṣàmálì. Àfá mi ni. Baba wa lájẹ́ gbà. Wàláyé òun ló kọ́ mi. Bàbá lájẹ́ gbé. Bàbá wa Olórí ibú bàbá tara yé ṣàdúrà fún àfa mi ni ọjọ́ ti lọ àfa mi kọ́ wàláhì mi ọmọ àfọ̀tí ló sẹ́. àfa mi kọ́ wàláhì mi ọmọ rí. olórí ibú àfa táráyé ń ṣe ìpè fún. àfa mi kọ́ àfọ̀tí ló sẹ́. àfa tí tó ń sẹ́fà. àfa tí tó ń sáwó. àfa oníjìbìtì. àfa gẹ́rígẹ́rí. àfa gbọ́mọ ọlọ́mọ. àfa wúkúrú burúkú àfa àfa tí ń ta yahoo àfa tí ń lọ sókà àfa tí ń lọ sókà àfa mi kọ́ olórí bú àfa tára yé ń ṣe ìpè fún àfa mi